سورة الصف بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. àwọn ohun tí ó wà nínú sánmà àti ohun tí ó wà ní orí ilẹ̀ wọ́n ń fi ògo fún ọlọ́run àti pé òun ni alágbára ọlọ́gbọ́n. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ lódodo kí ló ṣe tí ẹ̀yin fi ń sọ ohun tí ẹ̀yin kò ní í ṣe níṣẹ́. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. ó jẹ́ ohun ìbínú tí ó tóbi ní ọ̀dọ̀ Ọlọ́run pé kí ẹ̀yin máa sọ ohun tí ẹ̀yin kò ní í ṣe ní iṣẹ́. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا صفا كأنهم بنيان مرصوص dájúdájú ọlọ́run fẹ́ràn àwọn ẹni tí wọ́n ń jagun sí ojú ọ̀nà rẹ̀ létòlétò wọ́n dà gẹ́gẹ́ bí odi tí a mọ tí ó lẹ̀pọ̀ mọ́ ara wọn. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين àti kí o ṣe ìrántí nígbà tí Mọ́sá sọ fún àwọn ènìyàn rẹ̀ pé ẹ̀yin ènìyàn mi kí ló ṣe tí ẹ̀yin fi ń ni mí lára bẹ́ẹ̀ ni dájúdájú ẹ̀yin mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ni èmi jẹ́ sí yín nígbà tí wọ́n ṣẹ́rí ọlọ́run náà ṣẹ́rí ọkàn wọn àti pé ọlọ́run kò ní fi ọ̀nà hàn àwọn olùtakò òfin ọlọ́run pòkì. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين àti pé ṣe ìrántí nígbà tí isa ọmọ mariam sọ pé ẹ̀yin ọmọ israẹli dájúdájú èmi jẹ́ òjíṣẹ́ ọlọ́run sí yín tí ó jẹ́rìí òdodo sí ohun tí ó ti síwájú nínú àtàwọ́rá mo sì jẹ́ olùfún yín nírò ìdùnnú nípa òjíṣẹ́ kan tí yóò dé lẹ́yìn mi tí orúkọ rẹ̀ yóò máa jẹ́ Ahmad ṣùgbọ́n nígbà tí ó dé wá bá wọn pẹ̀lú àlàyé tí ó yanjú wọ́n sọ pé idán kan tí ó hàn gbangba ni èyí. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين ta ni jẹ́ alábòsí ju ẹni tí ó ń dá àdápa irọ́ mọ́ Ọlọ́run lọ nígbà tí à ń pè é síbi ẹ̀sìn àlàáfíà àti pé Ọlọ́run náà kò ní fi ọ̀nà hàn àwọn alábòsí ènìyàn. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون wọ́n fẹ́ láti pé kí wọ́n pa ìmọ́lẹ̀ ọlọ́run nípa ọ̀rọ̀ ẹnu wọn ọlọ́run yóò sì pé ìmọ́lẹ̀ rẹ̀ bí ó fẹ́ bí àwọn aláìgbàgbọ́ kọ̀. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون òun ọlọ́run ni ẹni tí ó rán òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú ìtọ́sọ́nà àti ẹ̀sìn òdodo kí ó lè fi borí gbogbo ẹ̀sìn mìíràn bí ó fẹ́ bí àwọn tí ó ń da nǹkan pọ̀ mọ́ ọlọ́run kọ̀. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ lódodo ǹjẹ́ èmi kò ní tọ́ka fún yín síbi òwò kan tí yóò gbà yín là nínú ìyà ẹlẹ́ta eléro. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون òun kí ẹ̀yin gba ọlọ́run gbọ́ ní òdodo àti òjíṣẹ́ rẹ̀ kí ẹ̀yin sì gbìyànjú sí ojú ọ̀nà ọlọ́run pẹ̀lú owó yín àti ẹ̀mí yín àwọn yìí dára jù fún yín tí ẹ̀yin bá jẹ́ ẹni tí ó mọ̀ bẹ́ẹ̀. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم òun yóò fi orí ẹ̀ṣẹ̀ yín jìn yín yóò sì fi yín wọ ọgbà ìdẹ̀ra tí àwọn odò ń sàn ní ìsàlẹ̀ wọn àti àwọn ibùgbé tí ó dára nínú àwọn ọgbà ìdẹ̀ra ibùgbé tí yóò máa wà títí èyí jẹ́ èrèǹjẹ tí ó tóbi. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين àti àwọn mìíràn tí ẹ̀yin fẹ́ràn rẹ̀ òun ni àránṣe láti ọ̀dọ̀ ọlọ́run àti ìṣẹ́gun tí ó súnmọ́ kí o sì fún àwọn onígbàgbọ́ òdodo nírò ìdùnnú. yá ayyuhalladhina amanu kunu ansarallah kama qala isa ibn maryam lil hawariyina man ansari ila allah. قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ lódodo ẹ jẹ́ ẹni tí yóò ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bí isa ọmọ mariam ti sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni yóò ṣe ìrànlọ́wọ́ fún mi sí ojú ọ̀nà ti ọlọ́run àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé àwa yóò ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ àwọn apá kan gbàgbọ́ nínú àwọn ọmọ ìsírẹ́lì àwọn apá kan sì ṣe àìgbàgbọ́ nígbà náà a fún àwọn ẹni tí wọ́n gbàgbọ́ lódodo ní agbára borí àwọn ọ̀tá wọn tí wọ́n wá jẹ́ ẹni tí ó borí.